bismillah. naam salaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ dákun sá kí ni orúkọ yín. Kọmọdúndín Ibùnú Yusuf. Jẹ ní bóyá lákọ̀bù kankan tẹ́ máa ń pè yín. Òkè onídìí wọ́n máa ń pè mí nígbà tí wọ́n ìjọ Sùmọ́rá tó lè jẹ́ àánú ìgbóná náà society of Nigeria. òkè onígbìn. ni lákọ́bù tí wọ́n ti pè mí látẹnu àfa tó pe agbèsè tá a tá sá lẹ́nu lẹ́nu. ok òkè onígbìn kí ni ìtumọ̀ òkè onígbìn sà. orúkọ ìlú wa ní Kwara State ìṣe local government ló ń jẹ bẹ́ẹ̀. Ah, so ọmọ Kwara lẹ́yìn náà gẹ́gẹ́ bí alfa michael tó dá ìjọ sùnmùràtù jádù sílẹ̀ sí jẹ́ ọmọ kwara. bẹ́ẹ̀ni àwọn ọjọ́ ọmọ ìdúdò ní ẹ̀rẹ́pọ̀n local government èmi jẹ́ ọmọ òkè onídìí ní ìṣe local government ìṣe kwara state. tọ́ now ohun tí mo fẹ́ béèrè ni pé wọ́n lẹ ṣe sùnmùràtù jamiu rí ẹ sì ti kúrò ń bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ni pẹ̀lú àṣọ ọlọ́run kí ni ohun tó fà á tí ẹ fi kúrò nínú jẹ̀mọ́ zumuratulìjámi tèmi mọ̀ sí zumuratulìjáfìlì. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulillah a'udhu billahi minash shaitani rajim bisimilayi rahman rahim. mo gbọ́ ìwọ ní sátọ̀dé twenty two june nineteen eighty six pẹ̀lú àṣọ ọlọ́run ní nàbà táàkì ògbógbè street ọkọyà àgbégúnlẹ̀ ni wọ́n gbé yọ náà èmi gbé nàbà eight lọ́sàfẹ́jọ́ road amukoko níbi ìsinmi nàìjíríà ní ìfẹ́ lórí local government Lagos state. dààmú lọ́wọ́ ọmọ pílẹ̀ ní bàdẹ́jọ́. kò sẹ́bọ̀ kò sóògùn kò sóògùn kò sáàjẹ́ ah! àtọ́ ilé yìí mọ̀ dáa mo tọ̀ wọ́n lọ. mo ní fẹ́ẹ́ ní gbóyè president níjọ́ náà tó wà ní sòrò àlápà níbi tó ti ń pè ẹni mo lọ bá wọn nílé ní mo ní ìbéèrè bàbá mi léwu wọn ní eléyìí ò dáa kàǹtúrì ò dáa tíra dídì ò dáa lẹ̀tọ̀ dídì ò dáa káàpá àmọ́ alẹ́ òde ìṣúná gbowó àlùbáríkà òde àlùbáríkà fún yẹn kú dáa apá eléyìí náà dáa bí wọ́n sọ́kàn gbogbo lọ níjọ́ kejì lọ níjọ́ kẹta àti yàgò bẹni pé ọkàn pé àti ìṣòwò àti fún àwọn jẹ̀mọ́ mo wá fi gbogbo ara wọlé èmi ti gbogbo ẹnikẹ́ni tí mo mọ̀ tí ó bá ti jẹ́ ọ̀rẹ́ mi lọ́tún wá yá à ń fi wá sí ní Tom Jones ní Lagos Island àdúgbò kan jẹ́ Tom Jones ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mọ́tò àti jimá lọ́tún yá àwọn Frankfurt nineteen eighty six yẹn mo fẹ́ ń bá rẹ̀ ni mo parí Koran lọ́dọ̀ wọn látẹnu àṣà àlùfíńjà àtàkàì tá a mọ̀ sí àṣà onífìlà orúkọ mi ń jọ́nà àlẹ́ ìpàtàṣà ìlàpò wọlé. pàtó wá yá wọ́n àti yìí ó lọ lórí pé ọlọ́run ni tó bá tè ọlọ́run ni tó bá dàrú ọlọ́run ni mùsùlùmí ò gbọdọ̀ ní kankan ní ọkàn tàbí nǹkan ní báyìí pé ẹni báyìí ńlá lọ bẹ̀sọ̀ náà. until two thousand and one. beautiful. That 1995. baba kò kóso ilẹ̀. Ara ilẹ̀. Bàbá wa láríwájú nke jọ náà àti ń gbọ́ késẹ̀tì 1990. Wọ́n 1993. Bàbá yìí náà fún anímọ̀ràn tó kára lẹ̀. yẹn tó mọ̀ wí níbi 1995. Ini jadi sana ní post office general post office marina wàtí wá sí náà ti fẹ́ àfihàn sí àti ralẹ̀ tán alókun àpáwá sí lọ́lẹ̀ tó ká máa dáko à ń dáko àmọ́ lóko níjọ sunday gbogbo mẹ́mbà lọ́kùnrin tó bá ti lálàáfíà àwọn ẹlẹ́ra òfin lọ o wọn kó ìyàwó lọ o kódà wọn máa wọ obìnrin wọn kì í lọ ṣùgbọ́n tó náà ti náà ti fẹ́ àfihàn sùkúù wá bẹ̀rẹ̀ wọn kọ́ sọ fún gbogbo ẹni tó wá kàwé ní ìjọ tó ń ṣiṣẹ́

pé kankan kan bí ẹ̀dẹ̀dẹ̀ kí mo máa ń ṣe máa wá bá wọn kọ́ mọ́ mo wá bá wọn kọ́ mọ́ mo gbọ́ ìwọ̀n ní march fifteen nineteen ninety six láti máa bá wọn kọ́ mọ́ lẹ́yìn oṣù kẹta àti kẹta ìkẹrin ìwọ̀n pẹ̀lú oṣù oṣù kẹta ní oṣù kẹta september to march. pàtó mo wá dé ibi láti ń bá wọn kọ́ mọ́ àwọn wáàsí tí wọ́n ti ṣe ọ̀pọ̀ wa láti gbé sọ́kàn pé yes agbègbè kan máa kú sí ilé ẹ̀sìn ọlọ́run rẹ̀ àti gbogbo wọn láti gbogbo wọn lápò price around that two thousand tó ti tẹ́jú ọdún márùn-ún láti tó sùkúù gbígbẹ̀ yẹn àti lọ́sọ̀bẹ̀rẹ̀ tó ti bàlágà tí wọ́n ti tún lé ọkọ lọ tí ní ní ṣe ìkóso ọdún mẹ́ta márùn-ún bàbá kan jẹ́ sánísù mùsàfà ọmọ rẹ̀ ó jẹ́ àbúrò fún mùsàfà ọmọ rẹ̀ yìí ní ọ̀rẹ́ ẹ̀sìn mi èmi padà kọ́ mi ní àlù báà báà kakin da ko ni a duk da da da an kare ma ni ruwa da ba ruwa ni ta na kuma ruwa ya fawa mai ke eh àwọn ọmọ wa tó ti ń bàlágà yìí wọ́n tó lọ́kọ̀ ìpìlẹ̀ ẹ kálukú wa bẹ̀rẹ̀ sí ní gbé àwọn kan ìdá ní fún ìyírí ní ayé ti fẹ́ bẹ̀ ẹ̀sìn ní wa lọ́wọ́ ayé ti fẹ́ bẹ̀ ẹ̀sìn ní wa lọ́wọ́ tó bá tuntun kájọ pàdé torí tí wọ́n sọ yìí ká inú mi ti pàdé mo fún wọn ah, ní pé á wọ́n mọ̀ ló lè wá sọ́wọ́ sí dáadáa dáadáa ni kí á rí àwọn èèyàn ń ń tí rò ká àwọn ò tí ì àpá ń sìn èmi ló fẹ́ fi ẹ̀ bàbá yẹn wá mú pé á ẹ jẹ́ ká máa fi àwọn ọmọ wọ̀nyí lọ́kọ̀ ọ̀ bá bá ń jẹ àláàlú wọn ní jẹ àrámù ọ̀. bàbá mùsàfà tó ń sọ̀rọ̀ yẹn ó jẹ́ ẹ̀gbọ́n ọ̀pọ̀ àwọn ọkọ̀ àwa ọmọ kéékèèké torí àwọn yẹn tóbi lọ́mọ àwa sọ̀pọ̀tì wọn nígbà tó yá bàbá àkúnfẹ̀ ní ẹ̀yà ẹ̀mà lọ́kọ̀ débi pé ọmọ thirty three ni wọ́n rí kàńjọ́ nípa ìyá gbájà ẹ̀rọ Dàtú kì í wá sí dàgbà. Kúrú ká máa ṣe wá sí ẹgbẹ́ yẹn mẹ́rin. Ṣòtọ́ ìdí A máa pàdé ní Wẹ́nẹ̀sì lálẹ́. Wọ́n á máa ṣe ẹ̀rọ náà di Tọ́ọ̀sì. Nígbà tí Tọ́ọ̀sì wọ́n máa ṣe lọ́ọ̀ bá aṣọ fún ìnáwó yẹn ní ọdún Tọ́ọ̀sì. Nígbà wọ́n wá ti wá àti ìwé ka kùránì fún wọn àbáwọ̀ ọ̀tún tí mo fún wọn. wọ́n bá yá wà ní àní ìdí ọmọbìnrin kan kó àwọn ọmọkùnrin àwọn obìnrin tó yìí bàbá ti bẹ̀ẹ́ pé ti fún yìí wúrọ́dàpù adébáyọ̀ ahmed ìdíje mẹ́lẹ́kù dọ́kítọ̀ wọ́n parí ní yọlé ìlọrin kwara state. àwọn ọmọ yìí wọ́n ní sẹ́ẹ̀sì àwọn dị lọ́kọ̀ ṣe kàdárúkọ díẹ̀ lára wọn ni. wọ́n bá ní ẹ bá ti pín lọ́kọ̀ lọ́kọ̀ ti ẹ̀hún àánú ìdíje mẹ́lẹ́kù dọ́kítọ̀ ló yẹrẹ. dọ́kítọ̀ mẹ̀múnà adébẹ̀ tó wà ní torí náà àwọn anẹ́ni ìdí mẹ́rin kúndùn ọkọ̀ lóbìnrin ẹkú bẹ́ẹ̀tì ọkọ̀ àti tẹ́lẹ̀ yìí ń fẹ́ kó múra sí ìwé ẹ̀ ó lè gbé wá gbòòlì ọ̀rọ̀ yìí bà wá ní jẹ́. bàbá ọgbà twenty oh three tó ń bọ̀ tó rẹ̀ ń bọ̀ ni akụwa wá kó pàtí wọ́n wá kó dé àwọn èèyàn sọ pé ọmọ wa ti bàlágà àwọn ọmọkùnrin rèé wọ́n kú lọ gbà àwọn ọmọkùnrin wọn ti ń bọ̀ àwọn ọmọbìnrin ẹgbẹ wọn sùn ẹ̀rú wa bá dáná jọ wọn bàbá a mà

ẹ má jẹjọ ẹjẹ lọ bọlọ ọdún yẹ fún wa tó lẹ ọ̀rọ̀ ìjẹ máa lọ bẹ́ẹ̀. àtọ́jú tó sára kiri yẹn tí mo ti kò gaba yẹn fún mi tí tútọ́ tó máa kiri mi ṣá torí tútọ́ fẹ́ náà kiri àwọn tí ń yàn mí kúrò tútọ́ fẹ́ náà kiri kọ́tà ẹ̀yẹ́ náà fẹ́ kiri mi ti ń bọ̀. a mo ti kò mo ti kò mo ń bọ̀ wá ẹjẹ máa sọ ọ̀rọ̀ yẹn lọ mo ti ń gbélé ìgbésẹ̀ and thursday bàbá ti dẹ̀ búlọ́ọ̀kì àti ńlọkọ̀ kẹ́mi lọ́kọ̀ mọ́ bàtú yẹ bàbá sọ pé a ní tìmẹ́tì tó dọ́kítọ̀ lọ́bìnrin kò jẹ́ káwọn ọmọ yẹn kó lọ ilé kò jẹ́ káwọn lọ́jọ́ ọkọ̀ wọn mọ́ from there ọ̀pọ̀ ẹgbẹ́ tó lọ́kọ̀ ni wọ́n yá wọn lọ́wọ́ sọ̀rọ̀ wọ́n ti padà rántí pé oṣù ọgbà ilé yá kìí ṣe ilé yá kan láti tán wọ́n sọ pé àwọn tó lọ́kọ̀ kí wọ́n máa padà kàwé lọ bàtú wá di pé àwọn ọmọ yẹn lọ́kọ̀ mọ́ ṣùgbọ́n wá bẹ̀rẹ̀ àwọn ọ̀dọ́mọkùnrin ọ̀dọ́mọbìnrin wọn bára wọn ṣe tí ò dáa kẹrẹkẹrẹ kẹrẹkẹrẹ ó yí kan àáfàá náà tó ti dàgbà tó jọmọ àjọ. ìgbà wọn jẹ́ ẹ̀wá pẹ̀lọ́kà wà tán pé a máa sọ̀rọ̀ ẹ̀kú bàbá a sọ̀rọ̀ yìí ní tó ká máa àná ọmọ tí wọn kó kàwé ní second school níta àwọn ọmọ wọn lọ sí school ní ṣùgbọ́n àtàròdìn tó wà ní ẹlẹ́gbàá ka ní lọ́sà ìyàdé ń bẹ̀rẹ̀ wọ́n fún wọn ní scholarship lọ́dún náà bàbá ò jẹ́ kí wọ́n kàwé wọ́n lè ní kọ́ lóògùn àti ìyá báńkì Islam ìyá ọmọ ẹgbẹ́ mi nígbà ilé ọmọ mi àtẹ̀lé wàtà ọlọ́run pẹ̀lú mi tí ọmọ kọ́ wa lọ kàwé níta tí ó ṣe sì ná tí wọ́n á máa kọ́ sí lọ́rùn fún mi nípa tọ́lọ̀ bá fẹ́ kọ́ mọ̀ mi kàwé o bí ọba ti tẹ́ sọ nìyẹn o àpá wa máa kẹ́ fi kà kọ́ mọ̀ mi kàwé àwọn àwọn ìyẹn sùkúù nù ọgbà secondary school la àbí secondary school ẹ̀tọ́ wá ní wò ó ní lọ sí ọkọ lọ́sà secondary school àti ká tó lọ sí medical doctor ó wà ní gbọ́ àwọn àpèpàdé kí là rò mú fún àti gbogbo ìjọ ìdílé ìdòdò táwọn ọmọ fi ń bára wọn ṣe sùn nígbà yìí. èmi gẹ́gẹ́ bí ẹnìkan ọmọ òfin ìlú ìlú oṣù tí ó sọ̀rọ̀ wá sọ pé mo ní máa á nàkúnmọ́lá ọlọ́run jẹ́ gbọ́ wa ìṣàdúrà fún wa

da so ya wani kilo bai kilo ne yau ne ta ba ta ba ta ba ko ne bi so da ko ko ka ta to yo ka da wore to yo yo shi ke ta ma ke so ba ke ko ne ma ke ko ko ne no i bona de ma ke ne bẹ́ẹ̀ ni amúlẹ̀lá yóò dapò wọn yóò fún tí wọ́n kà tí wọ́n á gbé wọn dáa ní kájájọ lò á dẹ́gbẹ̀ta ń lò àlàáfíà wà ń bẹ̀ ìgbà tá a jápa àti ní ẹsẹ̀ tó ń jáde ń bẹ̀. ẹ̀ṣẹ̀ ìpìlẹ̀ nìyẹn. àwọn èèyàn máa wà kan tó jẹ́ ọgbẹ́ tó bá fara sílẹ̀ kọ́ni pé wọ́n pe máa kan ní àbùbàtà ìjìnà ìnáì àmọ́ pé ní bàtà ìjìnà mi bàbá rẹ̀ ti kú lẹ́sìn wọn là gbà á já náà tètè nígbà tí bá wọn kà Quran pẹ̀lú àbá mi Isa bàbá rẹ̀ ọkọ̀ yàrá máa ń pè. àwọn méjèèjì ìmúnamúra sọ̀rọ̀ fún wọn fẹ́ẹ́ rẹ̀ tó kọ́ mi Quran nìyí ẹ jẹ́ àkàtúnṣe yìí tẹ̀sùn mọ́ bàbá ẹ bára bá sọ̀rọ̀ wọn ní kò sọ tó lè sọ̀wọ́ àti bàbá ẹ gbà máa. yàtọ̀ tó sọ fújà náà ti bí láti ọmọ tí ń bẹ mẹ́rin bá a mi bí bàbá ẹ̀gbọ́n wa obìnrin ògbó bá tọ̀lọ̀ bá forí yìí bàbá ìjọba ẹ̀ tí mo fi ní bàbá ìjọba nìyẹn wọn lè wá wá nílẹ̀ tó á nàkúnlẹ̀ làbọ̀ fẹ́ gbà yọ̀ǹda. yàtọ̀ july seventeen two thousand and two wẹ́lẹ̀ yìí àwọn ń lọ àwọn fẹ́ yọ̀ǹda dúró. ẹ

tó ìsàkóso wà àti wà sí english wípé mẹmúnà mẹmúnà dọ́kọ̀ mẹmúnà adéjẹ̀ta tó ti wẹ́ẹ́ dẹ́kun dọ́kọ̀ bọ́ọ̀lù ọ̀dẹ̀rọ̀ ọlọ́kà tó ìsìlámù táwọn mẹ́rin bá gbà kọ́ lọ́hùn ó lọ lè jẹ́ ká ayé ni gbọ́dọ̀ nípa yìí tó máa bá a kọ́ máa alẹ́rẹ́ni tí ọlọ́run yọ ọ̀rọ̀ lọ́kàn ló wà gba ìsìlámù lọ́dọ̀ wa náà tó lè bá kọ́ àwọn ọmọ wa tó gbogbo ẹ̀dùn ọkàn yìí gbogbo ẹ̀dùn ẹ̀dùn ti ṣùgbọ́n àfẹ́ràn àti bí lórí pàtó wà yẹn lọ pẹ̀lú àwọn àwọn tí wọ́n jọ lọ wọ́n tó bí ogún bẹ́ẹ̀ lọ bàbá wa bẹ́ẹ̀ ní ká pé ìjọ tí àfọ àwa Muhammadu Jamiu Adéyẹmí Adéyẹmí dásílẹ̀ ká wá pínpín tí a ò ní kúrò níbẹ̀ tá a bá kúrò kí n bá ìṣẹ̀lẹ̀ sí wa lápúrú. á báyìí ṣe fẹ́ àwọn wọ́n ti àwọn kan ọ̀rẹ́ mi lájẹ́ mẹ́tàlá ọmọ bàbá bẹ̀rẹ̀ mẹ́tàlá yìí ṣe àfọwọ́ fún ìkejì mi náà tàbí ń pa kùrọ̀ ẹ̀fọ́ bàbá ìyẹn wá ẹ̀kú lẹ́yìn mi tó bá kàn mí ẹ gbọ́n tí màá sọ ẹ má ti pèlè ra yín pẹ̀lú kúrò náà jọ o bàbá fẹ́ tè wá nìyẹn o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó fi àárín ẹyẹ mi jẹ́ náà yóò fi gbọ́ ní kùránì wọ́n ní sọ ọlọ́run mo dúpẹ́ tó ọtí mi ní mùsùlùmí tó jẹ́ kí kùránì jẹ́ kí n tọ́ mi sọ́nà yóò bàbá ti wà láyé ọlọ́run dákun mẹ́jẹ padà lẹ́yìn kùránì láyé láyé láyé láyé. Porque tu lọ bẹ́ẹ̀, ìkẹ́ ẹ̀dá lọ bẹ́ẹ̀, ẹnìkẹ́ ẹ̀dá lọ bẹ́ẹ̀, ìwé yàrá bá lọ pé, àtàkọ́lá ni ẹ máa wá sí o. Àtàkọ́lá ni ẹ máa wá sí o. Òye yí àwọn èèyàn lọ díẹ̀, kálukú òṣèlú rẹ̀ máa. Ìyàn ti jẹnu, ó jẹ́ lẹ́kẹ̀ẹ́jì pé àkáǹsì àdéhùn, bẹ́ẹ̀ jẹ́ bí àwọn oníṣẹ́ ìyàdéhùn káàdé kúrò sí mọ́. Kẹ́bà bá àti bá àti pàtó yá àwọn afáwa tó lọ àwọn afáta ìgbìyànjú tí wọ́n lọ yẹn àti mẹ́mbà wọn. wọ́n jẹ́ni tó kí ìbò nínú wa rẹpẹtẹ àwọn atáṣẹ́kù ní ìjọ. wọ́n pe ọ̀rẹ́ mi o ẹlòmíì kìí ló pè ní wá bẹ́ lára wọn. níbi ìdíjú tó bàtà náà à ń fẹ́kù. ẹgbẹ́ mi kejì bàbá mi kejì tí mo kò ní kí ìpalẹ̀ ẹ̀sán bàbá mi ìjọ kọ́ ya. àwọn náà kọ́ máa tí wọ́n gà ní yàtọ̀ pé ó lọ́kọ̀ ọkọ rẹ̀ ti lọ sáwọ́dí. ọwọ́ tí bàbá gbọ́ pé Ọma bàbá àmẹ́rì ti ń lu ya lọ́dọ̀ àwọn ẹni ka kùránà bá wọn ọmọ rẹ̀ lọ́kọ lọ fẹ́ kébèrè àwọn kàbọ̀ wọ́n lọ fẹ́ ẹlòmíì kí n sọmọ ìjọ ilé wa lọ́kọ ya ilé o gbogbo èsì ìtìjú àkọ́wọ́ ẹ̀tẹ̀ ló sì ní bàbá àmẹ́rì ọkọ ya ń gbé bá bẹ́ẹ̀ náà ti mà pé wọ́n lé o olùkọ́ kan bá ti bá àtọ̀ twenty eleven january fifteen lọ́gbọ́n ló bẹ̀rẹ̀ ní ọ̀dọ́ náà mo pa ọmọ one hundred and three mature lady tó ti lé ní fifteen years of age tó ní ní ẹ̀gbọ́n pẹpẹtẹ ọlọ́dún mẹ́wàá tí ò lọ́kọ̀ tó wà ń bẹ̀. torí mo àláwò kí ọmọ ọba obìnrin kó lọ́lọ́kọ̀ ta ṣùgbọ́n ẹ̀jẹ̀ kọ́ ọmọkùnrin kó tó bẹ̀rẹ̀ wá ń da káta máa pọ̀. Tẹ́tọ́ mọ̀ bàbá mẹ́jọ kọ́ yẹn wá lọ́kọ̀ bẹ́ẹ̀ ni àáfà àwọn àkákẹ́ àfáàn ọmọ ẹ̀rẹ̀ ọ̀sùn ní ọ̀sùn state abẹ́lú bàbá tàyí ní owó dé bàbá òun ló padà wá bàbá o àmọ́ àyè wà lọ́dọ̀ bíbí ẹ̀. wọ́n ti jẹ́ pé bàbá yìí bàbá ti lé àti bàbá tàyí yẹn àti bàbá ṣé pé báwọn ìṣe tó bàbá yẹn baba a méjèèjì báyìí kan ní wọn ìyẹn jẹ bàbá a ẹkùn sí i bí àwọn àbá mi ti kún two thousand and seven yẹn ó tún ti twenty one nine àbá àbúrò pé wọ́n ṣàpá ìkejì ní ìmúlọ yẹn bàbá àdúgbò bàbá òun àti àbá àmúlùkàlà ọmọ ìyá wa nípa kọ̀rọ̀ ń bẹ̀ ọ́ ara yẹn mẹ́mbà kájọ kúrò ní ọmọdára tí pẹ̀lú lórí tí àfa mẹ́tàlá yusuf náà lè mọ́ mú bẹ́ẹ̀. ṣèlú bàbá máa náà àwọn yẹn náà kúrò ní àfa mẹ́tàlá yìí àtàfà rẹ̀ sí mọ́ṣàfà. bí wọ́n ti kúrò èmi nìkan ló wá kù ẹni tó ń jáná fún bàbá láti mẹ́tí ti sí ìsinmi ti délẹ̀ tí mo lè fi jọ́ àti máa jáná sí ní ní dìsẹ́mbà. àwọn tí kàkọ́ àti mo gbà kúrò àlẹ́ ẹnu wọn tó ń jáná sí àfọ̀nà àlùbọ̀tà àbá mi ná àbá mẹ́jọ kọjá wọn ti kúrò two thousand and two two thousand and three àbá bùrọ̀dù òun náà tó kó twenty oh nine ó wá tẹ̀lé yẹn kan mo wá ń gbọ́ na torí kò kí àwọn tó ti kúrò ya bàbá jìnnà mùtálà

pépà mọ́tò rẹ̀ nígbà tó ní iṣẹ́ nígbà jẹ́ lọ kò ṣèlú lọ́gbọ́n náírà nìyí pépà mọ́tò rẹ̀ wọ́n ní ìmọ̀ bá mójútó àwọn tí ń gbà tẹ́lẹ̀ kátàkátà ni wọ́n ń ṣe. wọ́n gbọ́ pé kò ń gba tẹ́lẹ̀ ọwọ́ wọn pé wọ́n ń mú lọ fiṣẹ́ nígbà bá ti tèmi níjọ́ kan pé wọ́n ní ẹ̀wọ̀n náà èṣù ìbìlẹ̀ pàràpàrà bí ẹ̀kọ́ kúrò wọ́n ní ọba rẹ kúrò látàwọn ọ̀rẹ́ mi kúrò wọ́n ní lẹ́gbẹ̀ẹ́ fún lówó ní lẹ́gbẹ̀ẹ́ fún lẹ́gbẹ̀ẹ́ fún lẹ́gbẹ̀ẹ́ fún lọ́dọ̀ àwọn ọ̀fún ní báyìí wúrà mi kò tó wọ́n tọ́lé nílẹ̀ yẹn lẹ́yìn nínú ọgbà máa wí wá ìjọ wà náà ní náà fún tẹ́sán àti lọ àwọn tí wọ́n ti lọ wọ́n ti pè mí ò lọ bàbá wa ká máa sọ mi pé mi ò mà yàtọ̀ yí àwọn àpò odidi mọ̀nàfíì lójú wọn pàtó wá yá two thousand and ten december ìyàwó mi second wife mi ó ń jẹ́ kúbúrà àdéjà ọmọ àlọ́rin mi ẹ̀gbọ́n rẹ̀ ló kù fún ìntàpíìtì lẹ́sọ̀ fún ìntàpíìtì wáàsí suleman nìyẹn jẹ́ iná ló ti ń ṣe ìntàpíìtà fún wọn nìyẹn ìyàwó mi yẹn kì í wá lọ sí jímọ̀ orí ìgbẹ́lẹ́ àná ìfúnmọ́ wá jímọ̀ ọ̀pọ̀ sùn. láti kó ní ohun ibi tó ń sọ wà ọba wa máa ọba wa ọba ọwọ́ àti ọkọ wa ọ̀gbọ̀dọ̀ wa kéjìlẹ̀ lọ́dọ̀ àwọn gbàtí wọ́n kúrò ní tó sọ tí wá kékeré ní èrò ìyàwó sọ fún súnlẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ fún bá wọn rọ́wọ́ àti pé òun ò lè wájú mọ́ o torí bàbá kò sóso kò bàbá tó wá pé ìyá Fatima ìyàwó ohun ní bá ọmọ gbangba ọgbà ńjọ náà ìyàwó ti ní alùpùpù olórí ní tó bá kú ọba yóò lò ohun wa báàmì tó jẹ́ pé bàbá tí wọ́n fẹ́ wá báyìí o wọ́n ẹlẹ́ha gbogbo ọmọ ilé ìwé bàámi náà ń pè wọ́n tó bá ti jọba jọ fún wa tó múnú ọmọbìnrin yẹn pa tó fẹ́ lọ́wọ́ ètò fún wọn pa tó dùúlẹ̀ ìtàn yìí wọn náà lọ kárin gbogbo ẹ tábìlì nípa rẹ̀ á sọ díẹ̀ bí àwọn ìyàwó kìíní yẹn ọ̀dúnjáde ìgbóra ọmọ ìlọrin yẹn ó gbé àkúrò fún sulaiman tó ń rọ ìdákùn ìlú àti wọn àti gbogbo bá bó ṣe di bí wọn ní kí orí lílọ nìyẹn ó jẹ gbọ́ mọ́sùn mẹ́rin dání àtàtì àtàmù gan kókòrókòrò lọ níjà láì fẹ́ sí ẹlẹ́rù lọ jẹ́ ní tẹ̀lọ́rì àbójútó àbójútó àbójútó twenty over nine december lọ́rọ̀ yẹn tó ní àti pé ọmọ tí mo sọ yìí àbùkọ́ ní ìní ọmọ tí ìyàwó lójú dání yẹn àbùkọ́ abini kọ́ọ̀sì sẹ̀tẹ́mbà twenty oh nine so december twenty oh nine yẹ kọ́ mọ ẹ̀kọ́ sùn mẹ́ta wọn ni kéèsì yà rẹ délẹ̀ tó dé ìyàwó tèmi mẹ́ni kí n lè lọ afa bẹ́ ń bẹ̀ wọ́n bẹ̀ wọ́n bẹ̀ wọ́n wọ january fifteen yà twenty ten mọ́nà ti yà dá torí bí lókè lẹ́kẹ̀ẹ́ kan bẹ́ ó máa lọ afa lukumana mẹ́nu onígbèsò lápọ̀ ó sì bẹ̀ èmi ò rò pé yóò ti bàjẹ́ sí ìgbìmí ìjọ tí ìyàwó mi sọ̀rọ̀ fún wọn pé ìyàwó bá dé ìjọ náà lè tètè yẹ ìjọ yẹn ìyàwó tèmi lè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fún owó kókó ìjọba ìjọ yẹn náà ni wọ́n lé ìyàwó wọn ìyá Fátímà wọn nílé ọlọ́run ṣọ́ọ̀bù ti yá tó ń tajà wọ́n ní kí kápẹ́ntà ó tù ní kí ìyá yẹn ti kọ́lé ní ẹ̀yẹ ọgbà nìyá náà gbé bí àti wá pé orí fíìdì ní wáyé primary class ní ẹ̀yẹ mọ́tálásí nínú yánà ìṣẹ́kù ìpínlẹ̀ sọ yẹn yàtọ̀ dé pẹ̀lú tí wọ́n sọ pé kí ìyàwó mi bọ́ ta kí ìyá rẹ̀ bọ́ ta kí èmi náà wá ṣàlàyé ní kí ni mo fẹ́ ṣe lórí ọmọbìnrin tó ń bú àwọn yẹn. wọ́n á fi mí káwọn jẹ̀mọ́ ọ̀rọ̀ lọ ọ̀lẹ́gbẹ́ ara ọ̀dẹ́ pé ọmọ yẹn bú bàbá ni tí gbogbo oyin ò lè wá pé ọmọ ìwọ́n bá dì náà gbogbo oyin tún bàbá níbi ajẹ́ tí ó lé dìsẹ́mbà twenty ten kalẹ̀ thirty eleven kalẹ̀ ọdún méjèèjì àti díẹ̀ yẹn kákó tó ọjà yẹn mọ́jọ́ náà twenty thirteen march ni mo nọ́ọ̀sì pé wọ́n ti ń túbọ̀ wọn ò rí kọ́ọ̀dù mọ́tò ní ọ̀rọ̀ ti ń kéyìn ahọ́n ti lọ́ngbà náà. the case of twenty one nine december twenty ten january to december twenty eleven january to december kúndùbà wọn wọ́n àti káwọ́ jáde bí bá ní wọ́n fi bàbá yọ pé ìyàwó òfin àjẹ́ ni tí wọ́n pè ìyàwó àwọn ìyàwó àti màwọn ní àjẹ́. bàbá wa ní kí ni èmi fẹ́ sọ lórí ọmọbìnrin tó jẹ́ ìyàwó tèmi tí ń pe àwọn ní aláìlẹ́ apá wọn pè yàwó àwọn aláìlẹ́ yìí ọ ìyàwó ẹ̀ máa gbọ́ tí máa sọ tí bàbá bá pè ní kéde sọ̀rọ̀ bàbá wa kí tó ọ ìyẹn wà ó gbọ́ àwọn olùkọ́ kan náà nínú. mo máa fún wọn lọ ẹ̀sìn òmí òfin ọmọbìnrin yẹn ẹ̀yin lẹ́kọ̀ọ́ lẹ́kẹ̀ wá sọ ọ̀tọ̀ tí mo ní àtúfẹ́. fún mi mo ń sọ fún yín ká dára kí ẹ yọ̀ǹda kí n kọ́. bàbá wa sọ fún ìjọba dání sí ọmọ nílẹ̀ ilẹ̀ fún mi ìjọba ní e, kó máa lọ ọmọ nílẹ̀ ilẹ̀ fún mi. wọ́n ní ilé ẹ̀kọ́ ọ̀sọ̀kọ́ lọ ń sọ yẹn èyí sọ̀rọ̀ sí mi tó bá yẹn ilé ẹ̀kọ́ àrùbá wọ́n ti ní ọmọ ọkọ ọjọ́ níbo àná ọ̀dọ̀ mi níbi kò yẹ kó lórí ẹ̀jẹ̀ mi. ìwòsàn fún yẹn ní ẹgbẹ́ ọmọ yàrá ìjọra nìyẹn wọ́n gba ní bàbá rẹ̀ lọ ilé orí ẹkún nílò wọn. àti olùwànjọba ìfẹsẹ̀ àti àdìpẹ̀ nìyẹn. ọmọ yìí lọ tán ẹ̀yìn ọkọ̀ ìjẹun gbájú wípé ṣe tọkọ yìí sọ tó parọ́ ẹni lélẹ́kẹ̀ ilé ẹni tí tẹ̀ kẹ́kí bàbá jẹ gbádùn yìí títú ẹ bá ti rí máa sọ díẹ̀ bí nìkan dárúkọ àwọn tí wọ́n fi ìdí wọn. kẹ́lò ní èké kú tí ò lè rí àforíjì mọ́. wàá rí láha sílẹ̀ náà ọlọ́mọba yí àwọn ìjọ ẹ padà ọlọ́mọba yí wọn padà ọlọ́mọba yí padà mẹ́rin sọ̀rọ̀ náà dá lọ́gbọ̀n yálà ìsísí afẹ́kẹ́kẹ́ ẹ̀fọ́ abẹ̀rẹ̀ ti lọ ẹ̀sìn nínú àti kírun kí ni ó fà á ó ti mọ mẹ́wàá àbúrọ̀bí tù ú gbúrọ̀ tírí kú àmìhàn nàgbà tírì ní àbùkọ́ dírì ẹni kí n lé lọ ọmọ mẹ́ta ọmọ yẹn ló wá síkì lọ́wọ́ rẹ̀ na ti mi mo mi to mo ti ilé ìwà fóṣù kan tí mo ṣẹlẹ̀ fẹ́ owó ni ọmọ yẹn wá bàbá rẹ sanáì sí lọrin nílẹ̀ tó tẹ fúnà bàbá tí mo lọrin yẹn ni bàbá ni wá lọ kí wọn síbẹ̀ ni mo gbọ́ ọmọbìnrin ní kọ̀ǹdíṣàn tí rẹ̀ ọmọ rẹ̀ ẹ̀rú mí pé ṣé wọ́n dẹ̀ wọ́n ọ̀gbọ́ bàbá ò ní iná wọn ò ní àyíká náà àdíjá máa bọ̀ nílé padà wọn ò pèrè wá ní ti kúrò ní ìjọ. wọn ò lè dájọ́ méjì ọjà pé kúrò ní ilé ní àmú orí oríṣiríṣi tí wọ́n ń pè tó yẹ kí n ti kúrò ọlọ́ọ̀dẹ òkú lélẹ̀. mo sì ti padà wá nílé nílé ẹ̀sìn ní tẹ̀ nìyẹn mi. ó dé báyìí àwọn tá a jọ ń gbélé ní màgbọ́n yá gbogbo ẹ̀ka ní àbọ̀ sídìí jimá àwọn náà lọ fẹjọ́ mi ní ọgbà pé àwọn ẹ̀kọ́ mi lọ òfin onígbè ti pe ìyàwó ẹ̀fẹ́ ní kọlé lọ padà ìyàwó tẹ wá fún kílẹ̀ fẹ́ ṣe sí i. ló bá di pé ọba rìn ní ọgbà láti ju láyẹn wọlé sábà tó ní pẹ̀lú òun àárín ọ̀rọ̀ kan ìpè kan ní sábà pèsè kẹ́kẹ́ àpàdé ní ìpàkùn bá tó bá dẹ́kun mẹ́wàá tó bá tó bẹ ní kẹ́ọ̀. Hello. Hello? Okay. Continue, sir. All Ọ̀rọ̀ ìpínlẹ̀ network ló lọ. Ẹ continue, sir. Ah, okay, sir. Okay, sir. Àwọn tó wà lóko sọ̀rọ̀ ni wọ́n bẹ̀. Ìyàgbọ́n tà ṣe ẹni tó sanná sí àfihàn ẹni jẹ́ pẹ́sìtà sùkúù ẹni tó sanná sí àfihàn ṣe wáàsí ẹni tó fún bàbá ló jẹ ọmọ ìlú wa nà mẹ́tẹ̀ẹ̀ta ìlú ọlọ́run sábà nígbà débẹ̀ ẹni kan ló ṣe kúrò ìdí òṣèlú òǹjẹ́ àbọ̀ sákàdé lẹ́yìn ìwọ̀n the principal from January two thousand and two títí wọ twenty seventeen sọ́nà tó bá lọ náà. Náà ìyàwó tèmi tó dé padà yẹn tí wọ́n á fi á fi jọ́sùn wọn. Tí wọ́n ti wá dákẹ́dákẹ́ wọn ò mọ tí wọ́n ti sọ tí wọ́n ti wá rí èpè ní ìpínlẹ̀ gbogbo gbà. Wọ́n dàá rìn bẹ̀rẹ̀ ní bẹ̀rẹ̀ lọ. Wọ́n tẹ̀sí ní wọ̀ká kí òun tẹ́ka sàdúrà. Lẹ́gbàá mọ yẹn àríyàsí ti bàbá àbúwá fún mo á sọ nígbà wọn bá ń fi nínú ìmọ̀gbọ́n mi pè pé tọ́jú mi ó bàbá tó ọ̀gá mọ̀ ẹ ti bàbá wọ́n sì dájọ́ pé kọ́ sí ìyàwó ẹ̀ lọ ìwọ́ gba padà mi nígbà tó wà ọmọ tó lọ ọwọ́ rẹ̀ á ní olè àlọ́ bá wọn ṣàlàyé bá lọ bá wọn àmúhò fẹ́ rí wọn. ọmọ tí ó dé lọ́dọ̀ mi ò jẹ́ nítorí lọ ọwọ́ rẹ̀ ni wọn ò jẹ́ sọ ọdẹ

ọ̀dà. Eh, so bí wọ́n yá wọ́n yá ìjọba mi lọ sọ́wọ́ tó kúrò ní torí ẹ̀tẹ̀ yìí pọ̀ káwọn ti rí mi wọ́n ṣe kó lọ́dọ̀ wọn nìyẹn pé ó da olùgbọ́. pàtó di January six tábà ni wọ́n pè mí lórí òkè pẹ̀tẹ́ ẹ̀sìn wọn láti fi òyìn náà níbi dẹ́kẹ̀yà lókè. ọmọ tó sílé sọ gbàbọ̀dì. ọmọ tó bú wa tó bá nẹ́gbẹ́ tó ṣe sábà fi táyé ìyàwó àwọn ti lọ ìní wa gbà sílé ẹlòmíkà wọn fún mi níbi wọn ti tẹ jù ìwà níbi kí ilé ẹni àwọn èkejì lọ ní two thousand and eleven àti two thousand and ten agbára ìyẹn o ẹ fún mi ọba ìkó máa gbé lọ bẹ́ẹ̀ jẹ́ january six two thousand and jẹ́ thursday a kan lórí òkè ni wọ́n ní àwọn máa wòye mi. bí ìbá ní àjọsọ pẹ̀lú àkàndọ̀ àwọn tó ti jẹ́ mọ̀nàfíkì náà jọ àbí ti lọ àwọn tó ní kí máa lọ. ọjọ́ kan pẹ̀lú ọ̀rẹ́ mo lè ọmọ tí mo mú débẹ̀ ìyẹn jẹ́ sí àpẹẹlẹ àbúlà tífà níbi náà ni. òun wá kàmí ní alẹ́ yẹn ní alẹ́ yẹn ó tọ́ọ̀sì yẹn àtàsọ̀ kan lókè tí wọ́n bàbá àti ń bínú o tẹ wọn àti wá tẹ wọn láàárọ̀ làwọn oníkílódé tí mo ṣe àwọn ni ìyá àbúrò fún ìdánikẹ́ má gbà padà ṣé bó ní tó ṣe tí tó ṣe yẹn tó wá pẹ́ni tí kò ṣe ìmí náà ni ẹjọ́ kan tó jẹ́ ìgbà padà ni pé àwọn ọmọ wa nà wọ́n á pé ẹ̀ṣẹ̀ tó ṣe àpá wa kání kì í lè lọ tó á ṣe wípé èmi lọ́sẹ̀ tí mo fẹjọ́ lọ́ba bàbá ni má le o ó ti ń tẹ̀mí tí bàbá ni má le ó ṣẹ̀ ọ̀rọ̀ kan bẹ̀ nínú ọ̀bádé ọ̀rọ̀ bàdé gbàgbé sẹ́ǹdì ẹ̀sìn ọdún yẹn sì wà sí twenty ten yẹn. wà ní kìí mi o wá bẹ̀ yẹn fẹ́ o tó jẹ́ ọ̀sán bàbá tó mi tó bá mọ̀ wọ́n ife wọn ṣe fún yàn wọ́n yẹn ṣe fún òdì ṣe fún ọ ni. ìkírù yẹn sọ pé nígbà wàá bẹ̀rẹ̀ aláwọ̀ la inú lọ bàtọ́ ti jọ jímọ̀ rẹ̀ ó padà bẹ̀rẹ̀ kó bẹ̀ yẹn yẹn nìyẹn o lọ jímọ̀ rẹ̀ January seven twenty eleven mo lọ jímọ̀ mo lọ sí olóògbé sẹ́yìn ibi iṣẹ́ ni mo wà ni mo ń gba bọ́ọ̀lù ní pẹ́tọ̀ báàbẹ̀ kì í máa bọ̀ o bàbá àti àwọn ènìyàn máa ti pélé ìyàwó ẹ lórí o wọ́n ní kó máa lọ ẹnì kan jẹ́ jáàna fún láì ìyàwó náà ti lóyún wọ́n ní kó máa lọ kókó lọ ní kó lọ sí bàbá rẹ̀. bí wọ́n ṣe lé ọmọbìnrin yẹn lọ bàbá rẹ̀ nìyẹn. èmi ó darí lọ ní báyìí màá wé ni mò ń gbé ilé mú dáadé bẹ́ẹ̀ tó jẹ́ mẹ́mbà ìjọ. mo délé ẹ̀yẹ lẹ́yìn abẹ́ ni wọ́n sọ àwọn ọmọ mi mẹ́ta kí ni ìṣèlú fẹ́ fi senior wife ìdòwú wọn fẹ́ fi junior wife ní kíákẹ́ lọ́sùn yẹn ìlú ọ̀lọ́gbọ̀wọ́ padà ó tó bẹ́ẹ̀. Ibi bàbá ti ń dáwò ta ti ń dákẹ́ ta ń dákẹ́ ta ń dákẹ́ ẹ̀jẹ̀ ẹ̀sọ́ jẹ́ pẹ̀lẹ́ lẹ́ra. Bàbá kúrò sọ́kẹ́ ní kíló pàdé òde kúrò. Nàbà wá, bàbá ṣe yé wọ̀ká kí wọn lẹ́yìn ẹni bọ́ọ̀lì láyé. No matter how he man ìfowópamọ́ wọn ní. Wọ́n ti lé wọ̀ká bọ́wọ́ àti ẹlòmíì. Bá a bá wá lọ

wọn wọlé fáìnì nínú two thousand gbọ́ náà. bẹ́ẹ̀ ni bàbá jimá jimá yẹn bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ó kéde pé bàbá yẹn náà wà bàbá yẹn mọ́kà ó dé jimá bá lọ kí bàbá rẹ̀ kó ti mọ́kà dé ni wọ́n tètè sí gbogbo àwọn tó lọ sí ilé yàtá bá kúso dúró náà ní wọ́n wọ̀ báwọn yẹn ti ń sáko ní mọ́kà ń jọ́sí báwọn yẹn ti ń ní mọ̀dínà lẹ́yìn àná ti ń jọ́sí náà padà sí mọ́kà nìyẹn àti òsì ní pé

tó jẹ ẹkùnrin ti mo lélẹ̀ ẹ̀yà àbàbọ̀ wà àti ẹlòmíì kábàbọ̀ wà àti ẹlòmíì kàfíì ìdàgbéṣe wà ẹgbẹ́ṣe wútúbà ẹ̀yẹ kọ́jọ kọ́ àfọ àyẹ kọ́ ló kọ́ wọ́n ní kàfíì kan jẹ́ jágbégbà yá kàfíì kan jẹ́ ìrọ́bí kàfíì mamẹ́ni ìjàládé ní tàwọn sùn yútí náà ní la fi ń gafé kéèyàn ní ẹkọ́ ẹ̀yà àbọ̀rọ̀ wà àti ẹlòmíì èyí tí èyí tí

wọ́n ti lọ wá lẹ́gbọ̀dọ̀ máa ń gbọ́ ní ilé bẹ́ẹ̀ ká ti wá kí jímọ̀ lọ́dọ̀ bàbá yẹn gbọ́dọ̀ kí jímọ̀ ní kíkiri ẹ bá lọ táwọn ọmọdé sọ̀tẹ́ ní ìwà kí jímọ̀ mẹ́ta yóò wọná àti yọ kó mẹ́tẹ̀ lámì àwọn àjàmọ́ àwọn bẹ́ńkìlá tí bẹ́ẹ̀ ń dáko kí ìjọ dálẹ̀ ẹni tó fi jímọ̀ mẹ́ta ìlú ìdíkú bí Ismail bí àfọ àkàtà pẹ̀ ní àfọ ẹ̀mí ọlọ́ àdùwáyé tó ìyọ̀n abẹ́ ara tí wàá lọ fún alẹ́ àbẹ̀ni pé ìtọ́gbà tí wọ́n ti fẹ́ kúrò rẹ o bàbá ń fẹ́ ní ọlọ́mọbìnrin amú ọgbà yìí sábà ti fẹ́ wọn lórí ẹ̀sùn na náà ó tó pé ọjọ́ kan wọ́n lè ní lọ́sùrá kò mọ̀ sí bàbá oúnjẹ náà nílọ èyí ń tiẹ̀ ó bọ̀ ẹ wá fẹ́ wọ́n yàmọ́ ẹ̀sìn ẹ fún àwọn èmi mẹ́ta ná bàbá tó ń bẹ ní yìí èmi ń kọ́ kí tó tọ̀ tó jẹ́ àlékọ̀ lẹ́sìn ọmọ ìdọ̀kẹ̀ ní Kwara ni ní sábẹ́lò ìyá rẹ̀ tẹ́kọ̀ kúkú ni o pẹ̀lú àṣọ ọmọ ọkùnrin ló dọ́kọ̀ lọ́dún ní sábẹ́lò àlékọ̀ àti fi bàbá ti dé ní ìlànà ó ní ìyàwó kan ó bí àtìdé ní ẹ̀fà àwọn mẹ́rin ilé ìlú wọn mú gbó tó tóbi ni kò bẹ́ẹ̀ lọ ọmọ náà wọ́n lọ́mọ níta kìí ṣe méjìlá wọ́n yọ ọmọ tó fẹ́ ìyàwó rẹ̀ nínú ọgbà ní ọmọ tó gbọ́dọ̀ rẹ̀ tó wà nípa rẹ̀ àwọn ìyàwó tó ti pẹ́ tó ti lọ sọ́wọ́ ọmọ wọn yẹ ti gbé ìbàjá wọn lọ àìmọye tí ó tẹ̀sí láàmú tí bàbá yìí orí rẹ̀ kẹ̀kẹ́ bíi bíi sukuradelo ṣùgbọ́n lẹ́tà àwọn sukuradelo tó padà fẹ́ abrahamu tó ń fídíò wá sí wọn abrahamu padà wá tẹ̀sẹ̀ nígbà tí bàbá kú tán wọ́n gbà padà ó dà pé sukuradelo àti abrahamu nìyẹn tó fídíò ó sì wà ń dẹ̀dẹ̀ sí bẹ̀rẹ̀ láti ṣe nìyẹn rẹ̀ àtọ̀gbọ̀lọpọ̀ ọmọ rẹ̀ kí àyà wọn ti gbé lọ òrí wọn ìmọ̀ náà ibi tí mo wá dé ni pé

onídìrí kan náà ó ní bí bàbá ti paná sìgá kan tó fi ń ra ọ̀ka iná ni àbúrò bá gbogbo mo sìgá ó ní kò wá yé ọ ni kò fẹ́ kó là á ó ní kò yé láyé wò wá sìgá lẹ́nu wọn ó ní fẹ́ fẹ́ rí sí tábìlì sílẹ̀ ló fi mẹ́fà táwọn fẹ́ bẹ̀ tábìlì ló fi mẹ́ta tí wọ́n fẹ́ mọ̀ fúra tábìlì ló fi mẹ́ta tí wọ́n fẹ́ àtibá àyè àtibá ti jẹ́ àjẹrà.

nítorí kò ló kẹ́kọ́ sábẹ́kọ́nù kú bẹ́ẹ̀ pàdé sí ọmọ amọ́yọ̀ kwara ni àti adéjàre kazeem kú bẹ́ẹ̀ ọmọ ọ̀yọ́ ni. wọ́n ti sàá bìí ní ẹjẹ́ bẹ́ẹ̀ ṣubú o ọlọ́run ti lọ́dọ̀ lókè lókè ní ìgbésọ. ó ó bá ń wọlé. bí o sọ̀rọ̀ má nìyẹn títí wàá bá débẹ̀ pé torí ìyá rọ tó sẹ́ni kí n lé lọ tó dẹ̀ ọmọ ẹ̀ tó gbà padà sáà ní wáì tí gbà padà kí ìpolówó kó mọ ara ẹ̀ lọ fún yìí ní ìyẹn jẹ́ padà sínú ọgbà fún síkírù bá láti bá tó pè mí lánàá pé kí kúrò wá kí padà abẹ bàbá mi ò lè bẹ̀ wọ́n ẹ̀yẹ wọn sẹ́ni ń dáwó kódà bá

ẹni bàtà ìsáni ọmọ àlọrin ìyáálé ìyá rẹ̀ ní ṣe tó ìyàwó bàbá rẹ̀ ní ṣe tó jẹ́ máa fíìkì tàwọn ìdè wọn láti ẹgbẹ́ mọ́ kò tó tó kò sájà kò sáwọn kò símù lẹ̀ bá ń fi wá sí bàbá sọ kó sóró ń àwọn tó àjẹ́ ló wá àwọn tó kí a kó kẹ́kẹ́ ti tí wọ́n fi ní yá sí òun náà tí wọ́n fi bẹ̀ kalẹ̀ tí wọ́n tẹ̀lé kalẹ̀ tí wọ́n fi parọ́ pé ẹ̀yìn àjẹ́ àtẹ̀yìnbẹ̀ ní kẹ́ẹ́ gbóhùn ìlú bí ọ̀rọ̀ tó ní àjẹ́ tàbí ìwé. Ṣé àwọn bá ń kí ara nírun? Àṣùgbọ́n àwa ìgbà míì òun yọ. ṣúúrì wa yẹ kí òkun wá tàbí fáánì wọn tàbí láti mẹ́kẹ́ ti tẹ̀lé ìgbésẹ̀ kó tó ọjọ́ tẹ̀lé Ákírì títa ìní jẹ́ẹ̀tì. Títí mò ń sókè wà láì fẹ́ ìyàwó. Wọ́n lè mú ọjọ́ kan èmi àtàkébà àwọn tó kún àbọ̀rọ̀ ẹ̀ bẹ́lò bàbá ìdátù tó kún jẹ́ ní twenty one ní bàbá pé àti twenty twenty ló kún ní ó sàn lọ́dún méjì lẹ́yìn fún bàbá ó ní bẹ́ẹ̀ july october twenty six two thousand and six ní bàbá two thousand and fourteen ní bàbá kú october twenty six ó ní bàbá kú ní twenty fourteen ọ̀ràn nípa àkọ́kọ́ yìí kó lọ́dún méjì òun náà kú lẹ́yìn iléyà ẹ̀dá twenty twenty one or twenty twenty two kò kọjá àyè ọ̀nà bí. bàbá yẹ wọn á pè lọ́sọ̀ọ́jọ́ kan

tábọ́lẹ́ lọ́wọ́ àti Ramadan nígbà tó ti kó lẹ́nu ọgbà wọ́n ní ká tún lọ́gùn bì tán sàlámà lẹ́kọ̀ọ́ gùn bì á ti ṣá ìdí tóòrùn tó wọ̀ tán pupa yẹ́lò ṣàpákì àwọn èèyàn kò tí ì wọlé kí o tẹ̀lé nínú bàbá àtàlùjẹ́ ní tí iṣẹ́ àárọ̀ lánàá gbogbo àyìn yẹn wọ́n ṣùgbọ́n yóò jẹ́ kí táàmù yìí tó fẹ́ tánlẹ̀ fi súrì yẹn bí mọ́gùrù yẹn táàmù ló ti tánlẹ̀ kánúlá fi ìṣá ìlé pàdánù fi kìnnú kí yóò fi dà sínú táàmù ti wọlé. ọ̀rọ̀ ọ̀run náà kò dòkó ẹ̀fọ́ mẹ́tẹ̀ẹ̀kì àlàáfàdì tí ó ta sí lórí inú ayé. ṣùgbọ́n ẹ̀jẹ̀ ti táàmù àtúbà ẹ̀jẹ̀ ti táàmù sáńtúrúbì bọ́ọ̀kọ́ tí gbogbo wa ní kẹ́kẹ́ láyé bọ́ọ̀lù olóṣù à nígbà wo wọ́n tó bẹnu mẹ́fà wọn wọ́n ti ní tèmi kíni ká dé mọ́lá wọn lọ wọn bàtà ní oṣù méjì èyí lù èyí lù náà ní ẹ̀sìn àbùjẹ̀lì lè wọ́n lóró ní Port Harcourt ní ẹgbẹ́ kàdí wọ́n ti dada ẹgbẹ́ kàdí yẹn kò ti kó dé ilé ẹgbẹ́ ọgbà wọn ní ìgbà tó lọ lọ pàtó yẹn nìkan fún mi lọ́dọ̀ owó tẹ̀ fún bàyà ń bẹ̀rẹ̀. bọ́ọ̀lù yẹn rọ́ọ̀sùn ní Port Harcourt ní Nàìjíríà yìí náà àwọn apá kan gbà wẹ̀ nínú ọgbà àwọn apá kan gbà wẹ̀ wọ́n fi máa tẹ̀lé yúlú náà bọ́lá pé bàbá sọ̀rí wọn lára àwọn àpá ẹ̀sìn tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àpá ẹ̀sìn tí wọ́n fọwọ́ yíyá bẹ̀rẹ̀ ìyẹn ló padà ká ọmọ rẹ̀ tó fẹ́ sàkáyé yá wá sí òye kú lọ́wọ́ ẹ̀ tó lọ

Èmi náà ni wọ́n dá wákà. Àwa arósù ká tó gbàwẹ̀, aláwo àbíbarú. Atọ́rọ́sù ká tó sọdún, aláwo àbíbarú. Ìwà ló bá tọ̀ lọ́rùn, aláwo àbíbarú. Mọ̀nà bíbí lọ́dún wà náà, ìbìbí rí lọ́dún yẹ bá mo ṣe rí kú lọ́dún yẹ rí onígbàgbọ́n lọ́dún àwẹ̀wò aláwo àbíbarú. Báwo ti yọ lọ́sùn bá ti gòkè? Ó ti jọ́ a máa dá wákà fún gbogbo àwọn mùsùlùmí tó ti kù kàwé nu. bájì. zaka. àbọ̀ ìpínlẹ̀ sá. zaka. ẹ̀rọ sọ̀rọ̀. zaka zaka. ok zaka fẹ́ẹ́ sọ. zaka a máa ń lè sọ́ọ̀bù zaka ní bàtà bẹ́ẹ̀ bọ́ọ̀ bá bẹ̀rẹ̀ kọjá ká gbogbo ẹ̀yìn àlè súnà pẹ̀lú rí àbá mi àbúrò ẹgbẹ́ tí mo gbọ́ rẹ̀ pẹ̀lú ìṣe ìmọ̀lẹ̀ mẹ́ra ọmọ ọdún yìí ń ta kórede àti bẹ́ẹ̀.

mẹ́ta ló lè ló wà ní ọ̀làkà bá tí lórí fún ọ̀rẹ́ àsọ̀tì lọ́dọ̀ wọn lọ́kùnrin tí mo rí lẹ́yìn talimanu ìsúláìlì bá jó fún àkàkà lọ́dún ló wà ní ọ̀làkà ó yá ló mẹ́kùn mọ́. tó wọ́n ń gba sàkà lọ́wọ́ mẹ́rin ẹni tí ò ní tó jẹ ìjọ tó máa bèrè fọ́ọ̀mù lọ́wọ́ mi ìgbà tí mo ní wúlò ìdíbọ̀ díẹ̀ díẹ̀ tó kúrò mo ní bàbá bèrè sàkà lọ bàbá sàkà nígbà náà ni ó gbọ́ ọ̀tọ́ máa rẹ̀ sàkà bíi ìgbọ́dọ̀ sọ̀rọ̀ àgbègbè kúrò nìyẹn tó bá mọ̀ òdodo kan ọ̀gbọ́dọ̀ sọ wọ́n ìwé kúrẹ́ ni wọ́n lè rẹ́jà lójú ọtí gbangba àtàtà ọ̀sẹ̀ sí tí wọ́n ti fẹ́ ṣe fún tani gírísìkò gírísìkò ní kàfáyàtù tani lẹ́yìn kan jẹ́ kàfáyàtù tani bàbá rẹ̀ ń bẹ́ẹ̀ wọ̀ gbà bàbá lòun náà fẹ́ kàfáyàtù tani kàfáyàtù wọ̀ gbà ẹni tí ọmọ ìyá ti gbọ̀ngbọ̀n tó jà kúrò bàbá bíyẹ̀sì yẹn tó wá yàrá pé àná kúrò yà kàfá yà kúrò yà wá kúrò bàbá rẹ̀ láàdé ó lẹ́yìn wọ́n tí bàbá ká lọ tí wọ́n kákàtó kẹgbà dé ọmọ àkọ́kọ́ wọn bọ́yọ̀kọ́ rẹ̀ ò léwó lọ́bàyà kan sọ́kọ́ rẹ̀ ó sọ pé ó ń wọ̀nà àti padà wọ́n lọ́gbà yẹn ṣùgbọ́n nípa wípé bọ́ọ̀ bá lọ sí sọ̀rọ̀ wọn pé sáńdì ò dáa bíi pírísì ẹ̀yìn bíi bàbá mi yìí ni wọ́n pè àti gbangba wọ́n á tẹ̀ ẹ̀jẹ̀ kan ọ̀rọ̀ hajj ńkọ́. bàbá mi bọ̀ sọ̀rọ̀ làkà bá ti gba ní àìkọ́ nìyẹn wọ́n wá délé ìwòkàlọ̀ hajj wọ́n ájé kì í ṣe sẹ́ẹ̀rẹ́ bàtà di pé díẹ̀ làwa rí pé ọ̀rọ̀ sọ́lọ́ bá dé bá wà ní ti yẹn ó ní kẹfà ọ̀tún kẹgbà bàbùsà láti wọlé bàbùrà wọlé òun ayé ni ó lè wá ní pé àlẹ́ ayọ̀ bàbá wọ́n jìbìtì lọ́dọ̀ pàtàkì ìyẹn náà kò fèrú lẹ́sẹ̀ títí ní bọ̀ tó ní ìyá lọ́sà àgbàdua wọn bá ní umúra láti lọ sàdúà láti lọ umúra pàtó bàbá wa láì wá gba akẹ́kọ̀ọ́ tó ń wá pé ẹ̀ abájọ pé ìmọ̀mù adéyẹmí náà ní ẹ̀kọ́ tó sí láti lọ sí náà ni owó o. àwọn tí ẹ̀ ó wá wọlé náà sọ́wọ́n ti pépà mi ẹ̀ orúkọ mẹ́fẹ̀ kàmọ́lé yusuf ìsopọ̀ máa bọ̀ alájà adéyẹmí ẹ̀ jẹ́ra àwọn tí wọ́n yà sọ́tò yẹn kí wọ́n parọ́ pé ẹ̀mí ní àwọn japan àwọn àkáńtà sọ̀tàn tó mọ̀ ní ká mọ̀ lọ sí ájì wọ́n apẹ́ látó yè jáde tó ti lọ kẹ òun lọ bákà pẹ̀lú owó tìrì tó rí ní bákà báyà lọ jíta alájà àwọn ni wọ́n wá kó jọ pé nígbà láàjọ mọ́kà láwọn tó lọ mọ́kà yìí. wọ́n kú twenty twenty fourteen àti àwọn akọ́tọ́ twenty fourteen ó ní oríṣi mẹ́ta ká jókòó àkáńtáǹtì tó lówó di ẹ̀mẹ̀ yẹn wọ́n á fi àbọ̀rọ̀ tó kú nígbà ìdílé kan ìyẹn náà jọ mọ́kà ní àtìyàwó tó jọ bàbá tó pàtó ọdún yẹn ni kírèdì owó pa àwọn èèyàn níbi láti ṣe jámúra. Hmm. ọdún yẹn ni àléébà tá a wí wá padà dé tó ń ṣètò nínú ọgbà kí a tó kẹsẹ̀ ti jáde tí bàbá ìsàkó àléébà àkọ́kọ́ ṣe ní ya twenty fifteen wọ́n twenty fifteen kí agogo tó ń ṣèpè lé àwọn tó kú sí mẹ́ta. ó ṣe bí wọn lọ wòran náà ni ní àtúpara nígbà tí ń tukú táwọn. Hmm. bàbá òṣèlú kọkànlọ sí àjì wọn bá tó ọ̀fẹ́ lọ ìsìláàkì àlàbí tó ń bẹnu àwọn oníṣẹ́kà oníbọ̀ọ̀tù wọn wà àti wọn sá oníbọ̀ọ̀tù tó ń bẹ́ wọn lọ mọ́kà bàbá sáyẹn wọn. ìyá ń tẹ ìgbà ìyá ní bùkátà ẹ̀yìn lọ ń tawọ́ rẹ̀ lọ́kọ́ ẹ̀dọ́gbọ́ wọn wò rán mọ́kà sọ́ọ́ ti dé. mo wà lẹ́gbẹ́ ilé ọgbà àwọn gbàdàn tí mo máa dé lọ. bọ́ọ̀lù àjọ kàkẹ́ àdé àwọn mi ara tó sọ àlejò bàbá sáré lẹ́nu lẹ́nu bìlíf nìyẹn ìlú pàdé mi náà sọ pé òkèlè mi máa bínú ọba kí làwọn ẹgbẹ́ bá ti kú òfin àwọn sípèsè ọ̀nà ọmọ mára ni tí ò bá ti ọlọ́run ó kú làdúgbò yìí ló jẹ́ kó kúrò bẹ́ẹ̀ lọ sí máa wá máa wá yẹn tó kìlómítà mẹ́wàá sí ọ̀dọ̀ wọn. torí láti wọn láàárọ̀ kan ó bá pé kékeré kan lálẹ́ wọ́n ti máa gbọ́ tó lọ́lọ́ dáhùn tó bá tọ́ wọn sọ́nà ó kà bá tọ́ wọn sọ́nà ó ní ọ̀pọ̀ ẹgbẹ́ ọkùn ẹ̀mọ̀ nígbà ò ní dárúkọ mi yín fún yín àdúrà bá ń mi náà ní gbogbo ẹbí tá a wà yìí a gbọ́dọ̀ lọ délé lọ́dún òbí wa a gbọ́dọ̀ kí wọ́n lẹ́yìn ẹlòmíì tábàdúrà kan àgbọ̀dọ̀ kí jù ọmọ àyá wa ẹ̀gbọ́n mi ká bẹ ọmọ ìgbéra ní kwara ni wọn ìjà ní ọdẹ níyì

wọ́n pọ̀ tàá tàá tàá ó fẹ́ mo lẹ́wọ̀n wọn ni o wọ́n rí bàbá rẹ̀ níjòkó ó jẹ padà ó tó wá sí bàbá rẹ̀ gẹ́gẹ́ bí òfin nígbà tó ka àwọn òkú náà gbòòkó lóòjọ́ tí ọmọ kúrò wá rẹ̀ pé rẹ̀ bá wá ọ ilé

kó bá tó sábà fi dáadáa fún wa. Mhm. Bàbá mi ta ló sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ mẹ́ni. Kí ló fà á? Ẹni tó máa kí nìkan nípa tìbí bẹ̀. Orí bàbá díẹ̀ nítorí sọ ni mo sọ yẹn. Tó ti sọ pé bọ́yá wá ní láì program ló sì ti lórí lórí bóòlù ó ní mo sọ yìí. Àbá wa dára tí ó jẹ́ àkọ́kọ́ tó lòdì jù lágbàáyé pé yẹ́nì máa ń bà ìjọ gbogbo ayé tó kù ní mùsùlùmí o kèfèrí ni wọ́n. Hmm. Lẹ́yìn náà wọ́n máa ń ṣe oṣù àlọ́wọ́ àti wáàsí táwọn mẹ́jọ sọ kan pé àbùsọ̀ ìrìn ṣẹ́ẹ̀dì náà na kì ánìrò ọdí aláwọ̀ pánìl ṣẹ́ẹ̀dì náà umaru ọdí aláwọ̀ pánìl náà wọ́n mo yọ àṣídànù tí a kó kéjẹ́ ti jáde wọ́n mo yọ àṣídànù wọ́n ní àdínkù ti kú ló pa umaru ló pa usmanu wọ́n nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ́ pé ẹ́ẹ̀ tá a náwó rí sára mi lẹ́ẹ̀gbọ́dọ̀ kú sọ̀ ábà mi sọ́ọ̀tù táwọ́bà ayà wá ara àfẹ́fẹ́tì ó sọ pé ọlọ́wọ́ ti borí ti ànágà àtàwọn ọmọ àgbèrè tó gbà náà nígbà mẹ́fì. Hmm. wọn ẹwà àwọn ìjọ wọn wá wa aleykum salaam wa wa ẹ ṣe ń gbọ́n bàbá wa pẹ̀lú ògùn aláwọ̀ gbogbo tí ẹ sọ ìpátá láì ní yọ kúrò ń láì ní fi kún gbogbo ẹ̀ náà ni màá gbé sórí ẹ̀ torí pé àwọn wa máa ń dìmú ní ọ̀rọ̀ máa ń nítumọ̀ sí ẹnì kọ̀ọ̀kan nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ ń sọ̀tọ̀ọ̀tọ̀ ó lè já sí pé abala ìjọsìn ló ní ìtumọ̀ sẹ́lòmíì pé ẹ́ so ìjọsìn yín gan ti ẹ̀gbọ́n tó báyìí nínú zùmọ́ra jáhìlì tẹ́ pé yẹn ni ó pàtàkì lọ́dọ̀ rẹ̀ ó lè já sí pé abala bí alfa Michael ṣe jẹ́ tùbítù ran èèyàn nígbà tí ń bẹ láyé ó lè já sí pé abala yẹn lẹ́ni yóò wòye sí pé ah irú jàmọ́ báyìí kò yẹ kéèyàn wà ń bẹ́ o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ẹni tó bá kàn wá ní ohun tó takò ń tẹ́ ẹ sọ ní ẹ́fídẹ́ǹsì lọ́wọ́ à ń retí ẹ̀ láti ọ̀dọ̀ tiwọn kí wọ́n fọ èsì aláọ̀bá ni kí wọ́n ṣe o tiwa náà sì ní bàjẹ́ tiwa náà ní bàjẹ́ tiwa náà ní bàjẹ́ kálọ̀bá ni kí wọ́n ṣe gẹ́gẹ́ bí tí wọ́n sọ fún wọn pé àníyàn kẹ́ ẹ túnra yín ṣe lèmi fi ń bá yín sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀ wá mọ̀ nǹkan kan ju pé kẹ́ ẹ máa ṣépè kẹmọ fi mí ṣe pé kẹmọ bú mi ẹ sọ̀rọ̀ sí mi à iye ò ní túmọ̀ sí mi kò ní túmọ̀ sí mi so èmi ò wá ní yé máa tún yín ṣe lọ jíbẹ̀ tí wọ́n dè wọ́n mọ́lẹ̀ èmi mọ̀ fún wà ní ògbèkùn ẹ má ti wà nínú oṣù múra já ìkó ti wà ní ògbèkùn àdúrà wa ni pé ọlọ́ọ̀bà ni jẹ́ ọlọ́ọ̀bà wọn lẹ̀ inú agbo wọn yẹn yóò padà wá di agbójúlówó Islam lọ́la insha Allah ṣùgbọ́n alákàlámù àbẹ̀ amdik ẹ ṣe ń bẹ́ ní o ọlọ́wọ́ pàmìṣẹ́ ilẹ̀sàn olóore tí mo bá tó ń bùkátà sí yín màá tún máa kàn sí yín pẹ̀lú ògùn aláwọ̀ wasalaamu wa rahmatulahi wa barakatuhu.